ọ̀kan nínú àwọn mọ̀mọ́ wa mọ̀mọ́ ẹ̀sìn fún gbogbo ẹ̀ ń bá mọ̀ ẹ̀sìn tómi tí mo bá yé sọ̀rọ̀ yìí mo kéwú lóòótọ́ ṣùgbọ́n nù àti mo kẹ́kọ̀ọ́ lára ẹ̀ lóbìnrin tí mo gbọ́ ń pẹ́ tí mo kà ń pẹ́ ó jáde láyé màwa Mariam Jemila ọlọ́ba ní foríjì ọlọ́ba ní kẹ́ ọmọ seventy eight years eighty nine eighty nine òní pé ó kù díẹ̀ kó pé ọgọ́rin ọdún ọgọ́dún kan tí ì pé bí ọgọ́rin ọdún kọ́lọ́n bàbá ní foríjì ọ̀pọ̀pọ̀ ilẹ̀ mọ́ ẹni tí ò rẹ́ni bí tó tún rẹ̀ bí ni. Bi, mọ́dàmú jẹ̀mílà tiẹ̀ ní ọba mọ ìtẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́sì tẹ́ bí inú ẹ̀ tẹ́ ń ṣe fáàrí ẹ mọ̀ pé ẹ̀ ṣe nǹkan kan ibi á ti bí ilé ọ̀tá ẹ̀sìn ni àti bàbá àti ìyá ẹ̀ jù ni wọ́n ọba èpè. E kéèyàn máa ṣépè fún ẹ̀sìn islam lẹ́nu wọn ni. ọba ní ẹnu wọn ni. 1934 ni wọ́n bí nígbà tó wà ní ọmọdé tí ó ti ń gbọ́n báyìí ó ní tó kọ́ gbọ́n mọ̀ ni pé tójúmọ́ bàbá àtìyá àwọn wọn láwọn alárúbáwá tán mùsùlùmí kò ní dáa fún wọn pé ọ̀tá ọ̀tá jù ni wọ́n. ó ní nineteen forty seven tí United Nations tí wọ́n pín ilẹ̀ Israel eh, ilẹ̀ Palestine láàrin àwọn mùsùlùmí Palestine àti àwọn Júù ó ní màmá òun bàbá òun àtàwọn ẹlẹgbẹ́ wọ́n ṣe pàtí ẹ̀ ìdùnnú tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ pé àwọn èèyàn wọn ti nílùú ó ní lọ́dọọdún nígbà tó tún wá di nineteen forty eight tí wọ́n kéde Israel state state of Israel ó ní. bẹ́ẹ̀ náà ni wọ́n ń dunú tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ olùwà ni oníwà ń bà wọn jẹ́ tó kó ń béèrè tán ó láwọn òbí wọn máa dunú wọn máa banújẹ́ ẹ̀rí àwọn òbí wọn wọn ń dunnú wọn ń banújẹ́ yá. tó ń bó ṣe ń dàgbà sí i òun bẹ̀rẹ̀ sí wá ìdí ẹ̀sìn ó ní gbogbo tí í jẹ́ ẹ̀sìn oníjọ́ náà lọ́hùn nílùú àwọn àwọn gbàkan ní aliharakatu alislahiya aliyahudiya ó ní à ń pe àwọn ìgbìmọ̀ kan ní ẹgbẹ́ alákìtiyan tọ́fẹ́ tó lé ayé ṣe tó pé àwọn Júù ni wọ́n ní ó lòun lọ bẹ̀ẹ́ láti lọ darapọ̀ mọ́ wọn ńgbà tó ń débẹ̀ nǹkan kí nǹkan ni. ó náà ká tó dìde wọn gbé ní bahaiya òun tó dé àárín wọn nǹkan kí nǹkan ni. kò sábà ń wádìí káàkiri títí títí lọ́wọ́ àdìjọ́ kan ló bá rí ìwé kan tí wọ́n ń pè lálùkùránì tí wọ́n translate ẹ̀ sí èdè gẹ̀ẹ́sì ló ń bá ka ó nígbà tó ń ka wọ́n ló pẹ́ tó tẹ̀lé ìwé ẹ̀ Muhammadu kẹ́nìkan ni ó síwájú Yusuf ó ló ń ka òun tó ka ìwé kan rèé. ó níbi tọ́lọ́ ti tàn mọ́lẹ̀ sí lọ́pọ̀ náà. Ah! eléyìí yàtọ̀ sí ètò nǹkan níbi tí ẹ̀yìn ti Musa àtọ́lọ́ ti mú jàǹkadì tí yé adama samuel lọ́nu àlìjẹ́ náà sọlọ́wọ́ wa kí bẹ́ẹ̀ ń bọ́ wa o ah! ó lè lè yàtọ̀. kò wá dúró síbẹ̀ yẹn máa gbọ́ ló bá tún lọ bá pàdé mishkat masobi ọlọ́run àwọn yẹn ti gbìyànjú o. ló bá tún bá mishkat masobi pàdé fọlù mẹ́rin ni ìwé àdìsí ni ló bá tún ka ah eléyìí tó yàtọ̀ o. fúnra mọdàmọ jẹmílà arafati alukur'an karim wàsúnnata alimutọhara fúnra ẹ lọ́mọ àlùkò àdìsúnà tàràkìtò fi kún amúrẹ́ máa tàmásàkùn bíi máa falanta min ba'di abada kitaballahi wa sunnati. mo fi nǹkan méjìlá bẹ́ẹ̀ mùsùlùmí ẹ bá ti mú dáná ẹni sọ láéláé tí a lọ àti méjèèjì ló ti pé fún madam Jemila ẹsẹ̀ ọ̀tún gbọnyin alukuhani ẹsẹ̀ kejì gbọnyin suna ó ti ní tí ó fi rìn yẹn ni wàá fi ń sòsùn wọn tí a bá ní kíní kan ní islam bí kan agbọ ayé lè ṣe islam dálùkọ́ àni kò gbù sọ̀rọ̀ kọ́ láì ti gba islam láì ti ṣe kíní gbẹ̀dọ̀ wá fẹ́ gba islam ó gba islam ní may twenty four nineteen sixty one lóde kínní ní masalga ní New York ẹni ó fún ní islam náà ń pè ní Daoud Faisal Daoud Faisal níwájú rẹ pé. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله الله يرحمها الله يرحمها لم يرحمها bọ́dẹ̀ gba ìsìláàmù ni ẹ fúnra rẹ̀ ẹ wo ìmọ̀lẹ̀ ọlọ́run láti gbà yẹn tó ti gba ìsìláàmù ìbẹ̀ ló ti wá gba ló fi wá sọ pé wọ́n máa jẹ́ Mariam Margaret ló pè tẹ́lẹ̀ Margaret Marcus Margaret Marcus bẹ́ẹ̀ pé wọ́n máa jẹ́ Mariam Jimila Mariam tó rẹwà beauty beautiful Mariam. Allah yarhamuha. Amin. Allah yarhamuha. Allah yarhamuha bó sọ bẹ̀rẹ̀ nìyẹn láti bẹ́ẹ̀ ó wá wádìí àwọn náà mùsùlùmí àwọn kan ránṣẹ́ sí wọ́n ní kibad wọ́n ránṣẹ́ sí kibad inú àwọn olórí mùsùlùmí nu ó gbọ́rọ̀ ẹ̀ sọ gbogbo ẹ̀ ó ní ìsìláàmù rẹ̀ rújú ó ní ìsìláàmù jẹ́ àti bomi lu ní. O lóun gbóòórùn secularism mẹ́ oríṣiríṣi tó ń wakọ̀ ẹ̀ bó ṣe rọ́ọ̀dù ẹnu olóhùn nationalism mẹ́ ó ní haada laysa laysa bil islam tí mò ń wá níbo wá sọ pé afẹ́kọ́ mọ kan àkọ́kọ́ wọn ni dudi. ó wá kọ lẹ́tà sí ìyẹn dá padà ó ní hadal islam levi àti lóbò wọ́n islam tí mò ń wáre wọ́n lẹ́nìkejì sẹ́yìn kùtù ó tún kọ lẹ́tà sí ìyẹn dá padà hadal islam levi àti lóbò islam tí mò ń wáre àwọn ẹ̀ wá tẹ́jú wa ń kọ lẹ́tà síra wọn tẹ́jú kọ lẹ́tà síra wọn tẹ́jú kọ lẹ́tà síra wọn tẹ́jú kọ lẹ́tà síra wọn abdulhami mudu lóun fẹ́ kó abẹ́ wò ní Pakistan àtàn fámìlì ẹ̀ lọ́ba lọ Pakistan ó wà lọ́jọ́ kò síbẹ̀ láti kẹ́kọ̀ọ́ Islam gbobi títí ń bọ̀ ọ̀tọ̀ ni mo kà ọ̀tọ̀ ni mo kọ́ ó kà tẹ́lẹ̀ ní tíọ́rì nu wọn practical. wọ́n wá kẹ́kọ̀ọ́ síláàmù ti tí abdulhamid odúdú ní ó yẹ kó fẹ́ ó yẹ kó lọ́kọ o ó sàpadà fẹ́ ọ̀kan nù ọmọ akéwu abdulhamid odúdú ó bímọ mẹ́rin fún yẹn ti níyàwó kan tẹ́lẹ̀ tó ń gbọ́ tiẹ̀ tó ń gbọ́ mẹ́rin yóò bẹ̀rẹ̀. wọn náà wo òyìnbó ọmọ amẹ́ríkà jù tààdù ní zawujad ìfẹ́yàwó jẹyọ kan lọ ọ̀fẹ́ wọn tí wọn jọ ń gbélé kan náà ntí ò rọrùn kó lè ṣẹlẹ̀ ni ṣùgbọ́n madam Jamila ó fẹ́ kó lè ṣẹlẹ̀ ó jọ ṣẹlẹ̀ ó bímọ mẹ́rin ọkùnrin méjì obìnrin méjì ó wá kọ ìwé tó pọ̀ tí wọ́n bá sí ní ìjì ìwé tó kọ kò dé twenty five books obìnrin ní o ẹ̀yin tẹ́ bí obìnrin tẹ́ máa kásùlù àgbẹ̀ obìnrin mo bí àwọn obìnrin tó jó obìnrin lọ́nu obìnrin jẹ́ kọ́lẹ́kọ̀ọ́ tó tún rẹ̀ kọ́ ẹ̀rí lórí díẹ̀ ìtẹ́ ẹ̀ pọ̀ gan-an díẹ̀ mọ̀kànlẹ́ sọ fún ẹ̀ mẹ́ẹ̀ yẹni bí a máa sòsùn wọn àgbáyé mùsùlùmí tọ́ba wo mi bàbá wo mi sòsùn báyìí a ní ẹ̀ séjọ kò sí kankan bẹ̀ àwọn wẹ́nuwẹ́ tọkọ ní alislam islam fi muwájà tó gẹ́rì láti kojú west inú ẹ̀ e ní islam between theory and practice ó sì wù tọ́pọ̀. kọ́lọ́wọ́ bàbá ni yọ́nú sí i.